الحمد لله رب العالمين ثم الصلاة والسلام على رسول الله وعلى آله وصحابه ومن والاه أدعو كفو الله وباو أسكسك فان نبي محمد صلى الله عليه وسلم ìkí àti gẹ̀kọ́ lọ́wọ́ bá níbi Muhammad náà ọlọ́ba ara ilé rẹ̀ àwọn sábẹ́ rẹ̀ àti gbogbo àwọn tó bá fi ṣe ẹ̀kọ́ sí tí ó fi di ọjọ́ ẹ̀san o ní èní a máa ṣàlàyé fún wa bí idhnillahi ta'ala pẹ̀lú àkọlé kan tá a pè ní amalun qalila وأجر كثيرا أمل قليلا وأجر كثيرا أمل قليلا وأجر كثيرا iṣẹ́ tí yóò ṣe níwọ̀n ọba tí wọ́n sì sẹ̀yìn lẹ́sìn tó pọ̀ iṣẹ́ tí pé iṣẹ́ tí ọ̀pọ̀ ni ẹ̀sìn tó sì pọ̀ ńbẹ̀ńbẹ̀ pàápàá jùlọ látara àkókò tá a wáyé àwọn iṣẹ́ tí yẹn lè ṣe pọ̀ tó jẹ́ pé iṣẹ́ náà sì tọ́lọ́n bá ní kéèyàn ó ṣe é yọ jẹ nǹkan tó ṣe pé kò pọ̀ rárá wọ́n sì ṣèyàn lẹ́sìn tó pọ̀ ní ohun tí màá kọ́kọ́ fi bẹ̀rẹ̀ òun náà ni sọ̀látùlẹ̀ àwùwàbíìn sọ̀látùlẹ̀ àwùwàbíìn sọ ìrun àwọn tí wọ́n ronú pé wàdà lọ́dọ̀ ọlọ́run àlùmọ́hátóbátà là sọ̀látù dùhà kéèyàn jẹ́ nìkan tó yẹ pé kọ́ máa kéhùn sọ̀látù dùhà pàápàá jùlọ lákòókò tá a wáyé afdal waqti li adaiha inda istidad al-harr wa ittifa'u ad-duha àsìkò tó dáa jù náà lásìkò ìgbà tó yẹ pé bóyá oòrùn bá ti mú dáadáa tó jẹ́ pé ilẹ̀ ti ta dáadáa torí bá ní sọ pé salatul awabin hina tamurudul fisal ìran àwọn tí wọ́n máa ń ronúpìwàdà yìí tí wọ́n máa ń wá ronúpìwàdà lọ́dọ̀ ọlọ́run òun náà nígbà tí òòrùn bá gbóná jẹjẹ nínú àwọn kan tí pé ká mójútó ni àáfàá Muslim ló gbé àdéṣe jáde bákan náà nínú nǹkan tí pé ọjọ́ nǹkan tí pé iṣẹ́ kékeré ni wọ́n sì sìn ẹ̀lẹ́sìn tó pọ̀ òun ni kìí yàmọ̀ Lailatul Qadr o kéèyàn jẹ́ nǹkan tí pé kó má sùn ní òwúlẹ̀ Lailatul Qadr tọ́lọ́run bá jó ṣe kòńgẹ́ rẹ̀ torí pé ìjà ọmọ ẹ̀sìn tó wà ń bí ẹ̀sìn tó wà ń ni pé lèmúdà sàlásà wọ̀sàmà ní nàṣánà sàlásà tá a ṣòro tẹkẹrì ìbàdàn ìwọ̀n tó tó eighty three years ni o àti three months 83 years 3 months kódà àwọn míì sálẹ̀ pé eighty years 3 months 3 weeks 3 days 3 hours 3 minutes 3 seconds pé náà lọ́wọ́ ń bẹ̀ iye ò tó yọ jẹ́ ọ̀sàdé ní eighty years ẹjẹ́ ajẹ́ nìkan tó yẹ pé ká mójútó ká má jọ rẹ̀ wá ká má jọ sùn wá a lo òru mẹ́rin lọ báyìí ó sì tún kù òru márùn àbí mẹ́fà ńlẹ̀ ọlọ́run bó jẹ́ ọjà sẹ́fọ̀n fẹ́nu kọ̀ọ̀kan wa ọlọ́run bá sọ báyìí pé inú inú ọ̀rọ̀ rẹ̀ ó ní pé ní anzalnahu fi laylatil qadr ọ̀wọ́ la sọ òru laylatil qadr kalẹ̀ ọ̀mọ́ adraka ma laylatil qadr kí ni ó fi òru laylatil qadr mọ ìrìn ànábì laylatil qadr khairu min alfi shahr òru laylatil qadr yìí ó lóore ju ẹgbẹ̀rún oṣù lọ ẹgbẹ̀rún oṣù yẹn tí wọn náà bá dífáìdì ẹ̀ lónú kakulétọ̀ rẹ̀ fi dìfáìdì ẹ̀ oṣù méjì lára nínú ọdún kí wọn náà wá wò iye tí ó gbé wa fún eighty three years plus náà ni ó gbé wa o ọlọ́run bá ní pé tàní zẹlẹ̀ malaikatu wa ruhu fiha àwọn màláìka ó máa sọ̀kalẹ̀ lọ́jọ́ náà àti màláìkú jìbẹ̀rẹ̀ ní ìdílé rabbihim min kulli amr pẹ̀lú yọ̀ǹda ọlọ́run bá wọn pẹ̀lú gbogbo àṣẹ ni o salamun hiya hatta matla al àlàáfíà níjọ́ náà sì máa jẹ́ títí àlùfájà yìí tí ó fi yọ ilé ìlú ju yìí wá nípa pé iṣẹ́ ìwọ̀n ọba náà tọ́lọ́ bá ní kí n ṣe kóńgẹ́ rẹ̀ èyí ó sì gba ẹ̀sìn tó pọ̀ lọ́dọ̀ ọlọ́run àtẹ̀síbí olùmọ̀tọ́ àf kéèyàn jẹ́ nìkan tó yẹ pé kó máa ṣe àfọ̀mọ́ púpọ̀ kéèyàn máa sọ̀mọ́ fọ́ lọ́wọ́n ọba nínú nǹkan tó yẹ pé iṣẹ́ kékeré ni èyí ó sì gbẹ̀sìn tó pọ̀ ànẹ́bì ni pé kété yẹn bá ń sọ subhanallah wa bihamdi adada khalqi wa rida nafsi wa zinata arshi wa midada bá ń sọ gbólóhùn yẹn nínú nǹkan tó ṣe pé

tó sì tó wà lẹ́yìn ìgbà wọn ti kásù bá àtẹ̀sí tó ń ṣèrántí ọlọ́run kí ló dé sọ́wọ́ jẹ́ nǹkan gbólóhùn kan tó yẹ pé tó bá ti ń wí ó lórí ju gbogbo tó ti wí látàárọ̀ yìí lọ ó ní kọ́ mi ó ní kọ́ máa sọ pé subhanallah wa bihamdihi adada khaliki wa rida nafsi wa zinata arshi wa midada kalimati pé kọ́ máa sọ mẹ́ta rẹ̀ tí yẹn bá sọ mẹ́ta rẹ̀ ó ti kó fà gbogbo ọ̀pọ̀lọpọ̀ àdúrà àtikárò lówó iyebíye èyí tí yẹn ó lọ àsìkò púpọ̀ fún bákan náà kó lù dùá ìdòkólè sóòk nígbà dòkólè sóòk àdúrà tẹ́yẹ kí èèyàn ó sì téèyàn bá wọjà nígbà téèyàn bá wọjà kéèyàn má gbàgbé ànábì Muhammad sallallahu alaihi sọ pé man dakhala suqa ẹni yóò tó bá wọ ọjà faqal ó wá sọ báyìí pé la ilaha illallahu wahdahu la sharika lahu lahul mulku wa lahul hamdu yuhyi wa yumitu wa huwa hayyun la yamutu biyadihi al-khayr wa huwa ala kulli ṣùgbọ́n kéèyàn má gbàgbé o kéèyàn máa jẹ́ pé èyàn gbọ́dọ̀ máa fi yọ yíwọ́ yumit wọ́n wà áyò la yamut lèyẹ́dì ìlẹ̀kọ́ yìí kéèyàn máa fi sí o kọ́kẹ́ má jẹ́ kéèyàn kẹ́ máa sọ la ilaha illallah wahdahu la sharika lahu lámìkọ́ ọ̀làǹdó wa làkúrò ṣe ìkọ̀dé tó ti gbajúmọ̀ lẹ́nu wa kọ́ má jẹ́ pé nìlá máa wí la ilaha illallah wahdahu la kátàbà lọ́hùláhù alfa alfin hasana ẹni ọbẹ̀ tí sọ́kú tó wọjà wọ́n kọ́ láàdá one million lẹ̀ fún la ilaha illallah àmà dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run ẹ̀wò orí tàrí lára níbi wa muhammad sallallahu alaihi wa sallam ẹ̀yìn ìyẹn mi eléyìí ló fà pé pé tàbá ń sàlàyé nípa pé súnnà ànẹ́bì súnnà ànẹ́bì kò sí nǹkan kan tó láyàn kó ń gbé ilà ìlú ilé ayé yìí tó tayọ súnnà ànẹ́bì muhammad sallallahu alaihi wa sallam àwì àwa náà lọ́dá yẹ́dá gbogbo fó ẹ̀tù wèrè ládá tá gbà ẹni ọba wí gbólóhùn la ilaha illallah wahdahu la sharika lah lahul mulku wa lahul hamd yuhyi wa yumit wa huwa hayyun la yamut biyẹ́dẹ̀ ilẹ̀ khayd wa huwa ala kulli shay'in qadir torí bọ́ fẹ́ wọjà ibi ká bọ́ mọ́ bà sí lọ́jà ni kataballahu lahu alifa alifin hasana wọn kọ̀ one million lẹ̀ fún wa maha anihu alifa alifin sayyi'ah wọ́n sì bá a pa ẹ̀ṣẹ̀ one million rẹ́ wọ́n kọ ẹ̀ṣẹ̀ one million lẹ̀ fún wọ́n bá a pa ẹ̀ṣẹ̀ one million rẹ́ wọ̀rọ̀fin aláhu alifa alifi dárọjà wọ́n tún wá jẹ́ nìkan náà wọ́n tún jẹ́ wọ́n tún gbé ṣe ìgbéga one million fún tọ̀hún nínú rìwáyà mi wọ̀ fi rìwáyà wọ̀ bá ní aláhu bẹ́yì tá ń fèlè jẹ́ nà wọ́n kọ́lé kan fún yẹn lálẹ́ jẹ́ nà eléyìí lọ́mọ́fà tàfi náà àwọn tó gá wọn sálàfù wa tó ti lọ tó ṣe pé tí wọ́n bá wò sùsù tí wọ́n rí pé ha kí ni máa lè ṣe o tí ládàá inú ti fi pọ̀ o wọ́n bá jẹ́ nìkan sí pé wọ́n gbọ́jà lọ ó lè jẹ́ pé bẹ́ẹ̀ nǹkan kékeré wọ́n fẹ́ rà o tí bá ti wá fẹ́ wọjà wọ́n wá sọ gbólóhùn yìí pé la ilaha illallah wahdahu la sharika lahu lahul mulku wa lahul hamdu wa yumitu la yamut biyadihi al-khayr wa huwa ala kulli shay'in wọ́n sọ pé táwọn bẹ́ẹ̀ ti wí ó rí bàǹtàbàǹtà yóò jẹ́ táwọn alhamdulillah kò sẹ́sìn ọ̀hún tó jáléjáko tó tó báyìí má sì máa wòkó báyà àbádé sì jẹ́ ọ̀la láàfíà ni àfáwọ̀ ahmad ló gbé jáde àti tirimidi àti ibn maja àti hakim pẹ̀lú sanadi tó fi dọ́dọ̀ àfa abdullahi ibn umar iná ìní àdébẹ̀ muhammad sallallahu alaihi wasallam sọ̀rọ̀ yìí tí àfa albani sì bá jẹ́ ló ń tẹ̀ wádìí sí mi ọ̀la láàfíà téèyàn bá ti wọ ìdúpẹ́ wọjà kéèyàn sọ gbólóhùn yẹn la ilaha illallahu wahdahu la sharika lahu lahul mulku يحيي ويميت وهو على كل شيء وهو حي لا يموت بيده الخير وهو على كل شيء قدير fún ẹ̀bẹ̀ tí sọ bẹ́ẹ̀ ànẹ́bì ní pé kátàbà lọ́hùn lẹ́hùn alifa alifin hasana wọ́n kọ́ ládàá wọn mílíọ̀n lẹ̀ fún yẹn wọ́n mọ́ ha anihu alifa alifin sì yí à wọ́n sì pa ìṣẹ́ wọn mílíọ̀n rẹ̀ fún yẹn ọ̀rọ̀ fún aláhùn alifa alifin dárọ́jà wọ́n sì ṣàgbéga wọn mílíọ̀n fún yẹn ọ̀fẹ́rì wáyà nínú ẹgbàá wa mi ọ̀bánà ìlàhùn bẹ́ẹ̀ tàfídíjẹ́ náà wọ́n sì kọ́lé kan fún yẹn láti jẹ́ nà orí ọlọ́run ni o tọ́lọ́n ní pé kéèyàn ṣe kòńgẹ́ rẹ̀ tọ́lọ́n ní kéèyàn ṣe kòńgẹ́ rẹ̀ inú orí inú orí ni. bákan náà àṣìyà téèyàn bá lè jẹ́ nìkan tó pé yóò máa dún nímọ̀ ààwẹ̀ àtúwájá láwẹ̀ lásìkò yìí sọ nínú orí ni téèyàn bá lè dún nímọ̀ torí pé ànábì Muhammad sallallahu alaihi wasallam ó sọ orí tí ń bẹ fún ààwẹ̀ púpọ̀ pàápàá jùlọ tí Ramadan bá jáde kó kí wọ́n máa gbààwẹ̀ Monday ààwẹ̀ tọ́ọ̀sì ààwẹ̀ ọjọ́ kẹtàlá ọjọ́ kẹrìnlá ọjọ́ kẹẹ̀ẹ́dógún ààwẹ̀ oṣù ṣàgán ààwẹ̀ ọjọ́ mẹ́fà tí ń bẹ lẹ́yìn oṣù tá ń gba ààwẹ̀ ìrọ̀lọ́ yìí ààwẹ̀ oṣù muharram oṣù kínní àwọn mùsùlùmí bákan náà aṣáòdìlẹ̀ hijjah ọjọ́ mẹ́wàá tó bẹ̀rẹ̀ oṣù àwọn alálàájì bákan náà ààwẹ̀ ọjọ́ àràfá àtàwọn ààwẹ̀ míì nínú rẹ̀ ni ààwẹ̀ àwọn àṣúrà tá ń pè láàwẹ̀ káyókáyó ẹni yóò tó bá mójú táwọn àwẹ̀ yìí òòrè ńlá ni torí pàǹdẹ́bí sọ pé wọ́n ń sọ̀mọ̀ ìyá ọmọ fi sabilillah ẹni yóò tó bá gbààrọ̀ ọjọ́ kan sójú ọ̀nà ọlọ́run ó rí pé sójú ọ̀nà ọlọ́run ni kì í ṣe pé nìkan ní òun fún pé ọ̀lọ́ gbààwẹ̀ o àwẹ̀ tó lóókọ àwẹ̀ monday àwẹ̀ thursday àwẹ̀ thirteen fourteen fifteen àwẹ̀ anabi daoud àyínà òye sómi ìyá ọmọ yóò fi ìyá ọmọ yóò gbààrọ̀ ìjọ kan yóò sì ní ìjọ kan tàbáwẹ̀ àwàfá tàbáwẹ̀ aṣúrà tàbí àwẹ̀ mẹ́fà tí ń bẹ lóṣù ṣàwàl táàmù oṣù táàmù lẹ́yìn oṣù tá ń gbá wẹ́rẹ́ yìí àwọn àwẹ̀ yìí ló lóko téèyàn bá gbà sójú ọ̀nà ọlọ́run bá adàlọ́hù lẹ́hù bá adàlọ́hù wọ̀jẹ̀hù ànínà sẹ̀bíyìn náà ìkàwé ìfà irú ẹni bẹ́ẹ̀ ànábì sọ pọ́lọ́ wọn bá gbé ojú ẹni bẹ́ẹ̀ jìnà síná ní ohun tó tó seventy years seventy years téèyàn bá lóun fẹ́ máa rin afá àbùkọ́rẹ́ àti mùsùn ló gbádìí sílẹ̀ jáde o nínú nǹkan tó ṣe pé òòrè ńlá ni wọn bá àsìkò tó tún kù yìí tá a bá lè jẹ́ nìkan tá a máa sin aláwẹ̀ lẹ́nu ó máa da púpọ̀ nínú àwọn ọṣẹ kékeré ni tí wọ́n sì sìn ẹlẹ́sìn tó pọ̀ ànábì sọ pé mọ́n fà tọrọ sọ ìmọ̀ ẹni yóò tó bá sin aláwẹ̀ lẹ́nu káàní láwù mísìlì hajjẹrì yìí irú ẹni bẹ́ẹ̀ yóò gbà ládàá aláwẹ̀ yẹn gbẹ́rọ àndàwò láyọ̀ nkùsùn mi sọ ìmìṣe ìhà láìsí ní dí ládàá aláwẹ̀ kùn rárá bó ti lè ọmọ àti sàlàyé lẹ́yìn níbẹ̀rẹ̀ àwẹ̀ dáadáa bákan náà kí wọ́n máa pọ̀ ẹjọ́ máa sọ la hawla wala quwwata illa billah la hawla wala quwwata illa billah la hawla wala quwwata illa billah la hawla wala quwwata illa billah kí ọjọ́ pọ̀ dáadáa inú nǹkan tó yẹ kó lóore fún yẹn gan gidi gan tí sì máa ń kún lóṣù wọn tọ́lá nàbí sọ pé kanzun min kunuzil janna kódà ọ̀rọ̀ من كنوز الجنة وأراد كان إثنى وأراد الجنة نقول لا حول ولا قوة إلا بالله بكنا قضاء حوائج الناس kí ọmọ agbọ́ bùkátà àwọn èèyàn kí ọmọ agbọ́ bùkátà wọn bá ọmọ dá gan o kí ẹ bá lè mójútó owó èèyàn èèyàn mi ọmọ máa gbọ́ bùkátà àwọn ọmọ ìyá yín tó jẹ́ mùsùlùmí ẹni tí bí ń pa ọba bó ṣe jẹun ẹni tó nídìí aṣọ ẹwà tẹ̀gbẹ́sẹ̀ raṣọ fún ẹni tó nídìí bàtà wá bẹ́ẹ̀ ṣe ra bàtà fún ẹ náà jẹ gbèsè tágbára yín sì ká láti bá a san ẹ bá san gbèsè náà ẹni tó ṣe pé àdéhùn kan bá ọlọ́run sì ń kẹ́ lè bá a dé àdéhùn náà sì bá a dé bá ah! ẹni tí bá ń bọ́ ọmọ ìyá rẹ̀ gbọ́ bùkátà rẹ̀ òwe ńlá ni ọ̀ nínú iṣẹ́ kékeré ni tọ́lọ́run bó sì sẹ̀ lẹ́sẹ̀ tọ́pọ̀ nínú àdéhùn tó gùn àdébíà Muhammad sọ̀rọ̀ sọ pé wọ̀lẹ́ ahabu iléyà ya mà nífẹ̀ẹ́ sí nínú àtẹkìfà ju pé kí n wá ní kóra dó ọlọ́run ọba lọ ìmọ̀sídìí ṣàrọ̀ fòdìdì oṣù ká kí n má jáde ńbẹ kí n lọ bọ́mọ ìyá mi gbọ́ bùkátà rẹ̀ ah, mo nífẹ̀ẹ́ ju kí n ọba kí n ní màá sí ń ní màá sì ta sọ pé ládàá tó pọ̀ ń bẹ̀ fún ti káf ṣùgbọ́n síbẹ̀ náà kí wọn gbọ́mọ ọmọ yóò ń gbọ́ bùkátà yẹn òun nífẹ̀ẹ́ sí jù kó òun kóra ró sílé ọlọ́wọ́n ọba fún dídí oṣù kẹlọ àṣọ pé kí wọn kóra ró àárọ̀ mi ni o àìsọ pé ọ̀lẹ́sẹ̀ o ṣùgbọ́n oúnjẹ ọlọ́run bá ti ń jẹ́ oyé wa nípa pé ibi tó dáadé kí wọn máa bọ́mọ yẹn yẹn gbọ́ bùkátà rẹ̀ ẹni yóò ti bá sì ń bọ́ lọ́wọ́ tí bá ń bọ́mọ ìyá rẹ̀ gbọ́ bùkátà rẹ̀ ọlọ́run bó bùkátà rẹ̀ o bákan náà sọ̀lá níbi àwọn tó ń béèrè ìbéèrè lórí ẹ̀ ènìyàn ń pè sọ̀látù kẹ́ ń sọ̀látù ṣòrọ̀k tóun bá yọ nígbà tóun bá yọ tán ká fi lára balẹ̀ díẹ̀ ká wá kí wọn ká méjì ó ń sọ ọlọ́wọ́n ọba ó sọ ládá ti ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ anabi muhammad sallallahu alaihi wasallam hadith kẹtẹ afa àwọn ẹni sọ mọ́lẹ̀ kí bá aládọ́ rẹ̀ ó lé anabi muhammad sallallahu alaihi wasallam sọ pé wọ́n ń sọ lálùgbẹ̀dẹ̀ ẹ̀ta yóò tó bá kí wọn àṣùbà òun sọ̀látù sọ̀láti ṣubúhí sọ̀láti fàjìrì ìwọ̀n àṣùbá ní ẹ̀là ń pè bẹ́ẹ̀ ìwọ̀n wákà méjì tá a máa ń kí tábà jíyàn torí àfàjà ìbáyọ òun ní ẹ̀là ń pè sọ̀láti lè gọ̀dáàtì sọ̀láti ṣubúhí sọ̀láti lè fàjìrì òun ní ẹ̀là ń pè bẹ́ẹ̀ anábìsọ pé máa ń sọ̀lá lè gọ̀dáàtì ẹni yóò tó bá kí wọn àṣùbá fi jama'ati ní jàmá tó mọ̀ kọ́ àdá lẹ́yìn ọwọ́ àjòkó yẹ́dùkú lọ́ha ìrántí ọlọ́run ń ṣe ìrántí ọlọ́run bóyá àtà àtẹ̀tọ̀lá shams títí òun padà wá fi yọ nígbà tó ń yọ tán tó mọ̀ sọ́lá kàkà tẹ̀yìn ó wá kí wọn kà méjì káàní tìlà hù kàhájẹrẹ hajjá wà ọmọrọ ìwé ẹni bẹ́ẹ̀ yọ gbà ládàá ẹni tó ṣe ájì àti ọmọrọ kọ́ọ̀lá kọ́ọ̀lá òṣèlú sallallahu tó pé àwálẹ̀ rẹ̀ tí ó béèrè pé ṣé rákà méjì yẹn òun ni wọ́n jogún ládàá pé yẹn ṣe ájì àti mọ́rọ́lẹ̀ kan náà ni àbí èyàn ṣe ájì èyàn gbà ládàá pé yẹn ṣe ájì tó pé tàbí yẹn ṣe umura tó pé iye òtòrí ọgbọ́n yé ń bẹ̀ báńdẹ́bí ṣàṣẹ wèlé pé káàní tilẹ̀ òkà hajjẹ́rì hajjatin wa umura so wà ó lólò ńgbà mi wà ó lè túmọ̀ áwó ó sì lè jẹ́ pé ńgbà mi àti náà ni èyí yóò torí ọjẹ́ kan bá jogún ládàá pé yẹn ṣe ó mọ́ra tó pé èèní náà oore ni káàpẹ́ ájì tó pé ni èèní náà oore ni tó bá tó wá jẹ́ méjèèjì alihamudulilayi pàápàá jùlọ dọ́ṣẹ́wà dísì òun náà ni pé wọ́n jogún ládàá pé èèyàn ṣe ájì àti mọ́ra tó pé tó pé tó pé ní àwọn jogún ọ̀fun yẹn ní bàṣẹ́rà dísì yẹn torí pé wà ò níbẹ̀ láàrin ájì àti mọ́ra bákan náà kàfàrà látòlẹ̀ àyíká ẹ̀yin èèyàn mi ẹ̀yin tẹ́ bá lọ́mọ òrùka lọ́dọ̀ kìí ṣe àṣegbé o kìí ṣe pé bẹ́ẹ̀ ń ṣe lásán o ẹ̀ ń ṣe fọlọ́run ni o ẹ gbà ládàá rẹ̀ tó pọ̀ lọ́dọ̀ ọlọ́run ẹ sì ládàá rẹ̀ sì ní kìí ṣe kékeré ládàá tó tóbi níwájú ọlọ́run ni àfọ àṣàlẹ̀ ọmọ sáàdà sáàdì ó gbà aláfọ̀dà níbi Muhammad sallallahu alaihi wasallam ó ní kó ń sọ ọlọ́run bá àníbi wá tọ́ka ìka fábẹ́lá rẹ̀ àti tààrí tá a máa ń pè lọ́gà jù wọ́n lọ àka méjèèjì ló fi lọ́nà sókè síbi kàí sí gbòjòra wọn lọ ni ìwọ̀n bàbá níbi ó sì ń tọ̀hún lọ náà àbí nínú ẹgbà wa ni ó fi àlàfo sí pé sálàfo ti ń bẹ láàrin rẹ̀ níyẹ̀wò torí ọjẹ́ ó ń tọ̀hún ní jìnnà sálẹ̀bí Muhammad sallallahu alaihi wasallam lálùjẹ́ náà ẹjẹ́ amúra sí àwọn tàbá ní ẹni tó ọmọ òrukàn lọ́dọ̀ tí wọ́n já sí wa lọ́dọ̀ ẹjá tọ́jú wọn ká lè bá àgbàládá tó pọ̀ lọ́dọ̀ lọ bákan náà àlẹ́sẹ̀kùsọ alàsọ láti jẹ́nẹ̀ẹ́sà nígbà tó bá jẹ́ pé wọ́n fẹ́ kírun sí òkú mùsùlùmí la ẹjá sáré síbẹ̀ ká bá wọn kí ọlá ti ń bẹ́ńbẹ́ ṣe kékeré o àti máa ń sọ gbogbo ìgbà tó jẹ́ pé tó bá rún súnà tó sá múra kokoko nípa pé wọ́n fẹ́ kírun sí òkú mùsùlùmí kan tó ń bẹ́ẹ̀ torí pé ọ̀pọ̀lọpọ̀ gbàgbọ́ ní àdìsí ànẹ́bí ni ọ tọ́wọ́ bàbá gbàgbọ́ ní àdìsí mo fẹ́ sọ yìí gbogbo bí yóò tó kù mùsùlùmí bá ti kú tọ́wọ́ pé mùsùlùmí ni èyí máa sáré pé ah yóò wá náà tí ó kì í ṣe la ah yóò wá náà tí pé yóò bá wọn bá yóò tẹ̀lé wọn dé tẹ́ kí ládàá mo tó lè pọ̀ dáadáa àdébí Muhammad sàádà sàn sọ pé wọ́n ń ṣe ìdàjẹ́ ní ìzẹ̀ta ẹni yóò tọ́ba sojú rẹ̀ tí wọ́n fi kírun tọ́ba wà níbi òkú kan látàyè sọ lè alẹ́ ìhà tí fọláwò kìrọ̀tù yóò gba kìrọ̀tù kan ọmọ ń ha ẹni ọba sojú ẹ àtàdúdú fana tó orin tí wọ́n fi sí fọláwò kìrọ̀tù yóò gba kìrọ̀tù méjì kìlà àwọn sàbíwá sọ pé wọ́n mọ̀lẹ̀ kìrọ̀tù kìlà ń pè kìrọ̀tù méjì yìí kọ́ ọ̀là níbi sọ pé mísìlù jàbàlẹ̀ yìí nínú àwọn bóyá mẹ́rin ó dà gẹ́gẹ́ bí òkìlà ńlá méjì òkìlà ńlá òkè tí wọn náà bá mọ̀ nílò ẹ̀ bó ṣe tóbi tó yẹn tó ní ẹgbàá wà ní òkè òhòdù ó tó òkè òhòdù tó ọ̀bá òkè òhòdù yìí àwọn òkè ńláńláńlá tó bá rí ìjọ jẹ ó tutù bẹ́ẹ̀ lọ ọ̀rọ̀ tá a wà nítòsí ọ̀dọ̀ tí wọ́n ń bí òkè ń bẹ ní àwáyé tá a ní máa ń pè ní òkè àwáyé òkè yẹn ṣe tóbi tó òkè wúdù tóbi jù lọ láàdáa pé yẹn wá kí n sókòlà láàdáa yẹn yóò tó òkè wúdù yẹn láàhìlà àyè yóò tó òkè àwáyé yẹn tàbáwọn òkè tá a bá mọ̀ náà ká fi wó yìí ó tutù bẹ́ẹ̀ lọ lára pa kèké ń sí àwọn ẹni tó kí n só mọ̀ yàrá mùsùlùmí là ẹ jẹ́ sàpáǹtì tẹ̀lé àwọn iṣẹ́ kékeré ó sì rìn lẹ́sìn tó pọ̀ alexa ní sọlá àti alàdàbí sallallahu alaihi wasallam kí ọmọ pọ̀lẹ́ tí ó mọ̀ sàrà tó wà níbi àwọn sọlá ọ̀rọ̀ nǹkan kékeré ni ṣùgbọ́n tí wọ́n jogun ládá tó pọ̀ fún yẹn ẹni yóò dọ́bá sàrà tó yà kẹfà níbi àwọn sọlá ní ẹwà ni wọ́n ṣe fún padà àníbi ló wí bẹ́ẹ̀ o ẹni yóò dọ́bá tí wọ́n bá ṣe sàrà tó yà kan fún so wọ́n ṣe sàrà tó mẹ́wàá fún ti padà ṣùgbọ́n sọlá aláyẹ sọlá ẹ̀tàn wàhídá ẹni yóò tó bá sì bàlá fi ẹ̀kọ́ fún mi sọ́lọ̀ lọ́wọ́ àléyìí bí àṣàrọ̀ ọlọ́run bó sì níwà fún padà òyẹ̀ kó náà wùlà ní ẹ̀sìn bí ìyá ọmọ lòkè yára ó ń tọ̀ wọ́n ti wá jẹ́ nìkan tó yẹ pé òun náà àwọn tó pàtàkì ni náà àwọn èèyàn níjọba ìlàkè yára ọ̀kọ̀dì wákàlọ́ lọ́sùn hàrì wọ̀tàálà màláíkà ọlọ́run wá ti gbé àwọn màláíkà kalẹ̀ tó sì pé tẹ́ńtọ̀ bẹ́ẹ̀ ti sọ̀sọ̀ láti fánibí àwọn sọ́dọ̀ wọ́n máa lọ sọ fánibí pé ìyá ó ń ṣe ọlọ́run ìrẹ́ ànẹ́bì lágbájá ọmọ lágbájá ń sọ̀sọ̀ láti fún un kí wọ́n wá dákọ̀ lọ́dọ̀ ànàbí tó ipò orí tó ní ìyá múra sí sọlá tó lè ṣàwọlé fájì fi jàmá à ní ẹ̀bá tó lè máa sàpá tètè pé ń hmm, gbọ́dọ̀ jẹ́ ọ́bọ́ ìrún ṣáyà tí wọ́n àṣùbà kí máa kí ní jàmá láàdá tí ń bẹ̀ ń bẹ̀ ṣe kékeré o ànàbí Muhammad sàlá sọ pé mọ́ ń sọ́dọ̀ lè ṣá ẹni yóò tó bá kí òun ṣáì fi jàmá àti ní jàmá kàkà ànàmọ̀ kọ́ ọmọ ní sọ̀lẹ́yìn irú ẹni bẹ́ẹ̀ bíi ká fi jama'atin ẹni ọba rẹ̀ pé àṣùbà àti ẹ̀ jẹ̀mẹ́ ìlọ́lọ́run ní kó kí fákà ní mọ́sọ́lá lẹ́yìnlá kùlá irú ẹni bẹ́ẹ̀ lè ká ní gbogbo gbóòrú ló ti fi kí n sọ́dọ̀ ọlọ́run ló fi jẹ́ pé ìwé méjèèjì lámójútó dáadáa kámójútó dáadáa kámójútó dáadáa ọlọ́run bó sọ alẹ́ sẹ́rẹ̀ bákan náà ká má máa gbàgbé láti máa ṣe tẹ̀síbí wọ̀tà mídọ̀ tẹ̀lé dógbò kó lè sọ láti tàlá ká máa jẹ́ nìkan tá a máa sọ gbólóhùn subhanallah ọgbọ̀n àti mẹ́ta alhamdulillah ọgbà àti mẹ́ta allah akpa ọgbà àti mẹ́ta lẹ́yìn gbogbo ìgbà yóò ti àbá kírun tán láàdá ti ń bẹ ń bẹ kìí ṣe kékeré rárá tàbá fi pàṣẹ tán á wà fi parẹ́ gbólóhùn la ilaha illallah wahdahu la sharika lah lahul mulku wal hamdu wa huwa ala kulli shay'in qadir òun sì yóò yí wáyé méjì ìyẹ́dì ìlọ́yẹ̀ ní kò sí gbogbo àwọn yẹn bẹ́ẹ̀ la ilaha illallah wahdahu la sharika lah lahul mulku yóò gbàládá tó pọ̀ lọ́dọ̀ ọlọ́run ìmọ̀ ìjà gbàgbé láti jẹ́ nìkan tí pé a máa ṣe àtúkàwé dáadáa lẹ́yìn ọ̀hún bákan náà àdáwọ̀tò ìlàláhì wọ̀ náà sàṣẹ̀lẹ̀ àkọ́rí kéèyàn máa ṣe pẹ̀kú sójú ọ̀nà ọlọ́run àti kéèyàn máa ṣe sítí fún àwọn ẹlòmíì ọ̀rọ̀ èsì tí ò yé wọn kéèyàn ojú yé wọn nínú oore tó pọ̀ ní téèyàn gbà lọ́dọ̀ ọlọ́run ẹja dúnímọ̀ má wò pé bóyá èmi ìsáàfà mo tọ́ bá gbóyún náà sì tó kílíà sí ọ tó o sì ní máa fi tọ̀fọ̀ gbẹ́ fìyẹ́ fìyẹ́ lómi tó bá jẹ́ tó bá jẹ́ tó bá ti tó bá ti ń ju agbára rẹ lọ ètò òrèlé ìyá wa fi tọ́ ọmọ àfa létí wọn dá ìlà òdà ànábì sọ pé ní yóò tó bá pèpè sójú ọ̀nà ẹ̀mọ́ káwọn ẹ̀lá omi nàlẹ́ ajẹ́ irú ẹni bí ọgbà láàdá nísìlò òjò ìmọ̀ tẹ̀lé àhò iye àwọn tó bá tẹ̀lé nínú ìjọ ọ̀nà ẹ̀mọ́ yẹn láàyè ń kó sódà lè kàmìnà ojú orí him ṣe yà láì ní dí ládàá tí wọn náà kùn o ọmọ dá ìlà dọ̀lá àlá bẹ́ẹ̀ ni wàá ní ìdákejì o ẹni ọba pèpè lọ síbi ọ̀ní àánú káàní alẹ́ yìí mìíràn lè ismi níṣù àṣàmì ní bá ń tẹ̀lé àhò iye ẹ̀ṣẹ̀ àwọn tó bá pè lọ sí ojú ọ̀ní àánú yẹn iye ẹ̀ṣẹ̀ tí wọ́n bá ṣẹ̀ iye gbogbo ẹ̀ṣẹ̀ wọn wọn kò sórí tọ̀dọ̀ ti ẹnìkan tọ̀dọ̀ ti ẹnìkan láàyè ń kó sọ̀dọ̀ àlẹ́kà ní àṣàmì hìm ṣe à láì ní díẹ̀ ẹ̀ṣẹ̀ ẹnì kọ̀ọ̀kan wọn kò àfáà mùsùlùmí gbádùn sí náà jáde nínú sàhíì wọn kọlọ̀ bọ̀bà lẹ́gàá kó sànú wa tí èèyàn bá mọ̀ pé èèyàn jẹ́ nìkan tí wọ́n máa ṣe ìpèpè kó rí pé ohun tó ọmọ dá ọ lójú o sì ní jẹ́ nìkan tó yẹ pé ọ máa yọ ọ sọ kì sì nìkan tó yẹ pé ọ máa wí ń kọ̀rọ̀ ohun tó dá ọ lójú dáadáa ni tó bá ti dá ọ lójú tó jẹ́ pípé tó yíta àwọn èèyàn fi mọ̀ ní ọlọ́run gbìyànjú lórí ẹ̀ tó bá jẹ́ gbára rẹ lọ fílẹ̀ o kò fílẹ̀ fáwọn tó yẹ pé wọ́n mọ̀ nípa ìtàn jáwọn àfa tó jáwọn olùmọ̀ tí wọ́n tún àwùjọ sí má jọ jẹ́ pé bóyá wọ náà máa gbìyànjú tó jẹ́ pé òun tọ̀ ọ̀mọ̀ bí ẹni tó yẹ pé kọ̀lọ̀ ọkọ̀ṣẹ́ télọ̀ dáadáa gbogbo aṣọ tó wọ́n kó wá lólóhùn ọ̀sà máa rìn ẹ̀wọ̀n pé ọ̀padà máa rìn ẹ̀rìn kò rìn bẹ́ẹ̀ náà lẹ́nu tó yẹ pé kì í ṣàfà ìwọ̀nba díẹ̀ náà lọ́mọ̀ ẹni ọ̀lọ́ ilé télọ̀ tó yẹ púsùn kan náà ló lò àtẹni tó yẹ pé ó jẹ́ pé kì í gbọ́ náà ni kì í ṣe pààfà ìwọ̀nba tó gbọ́ yẹn náà ni òṣìṣẹ́ wà sí fáwọn èèyàn mọ́ má tayọ ẹnu àlà rẹ̀ eléyìí ni ohun tó yẹ pa ìmójútó nínú ẹ̀sìn ìsìláàmù yìí rárá pé pé òun ká kọ̀ọ̀kẹ́ máa wò pé jẹ́mi náà fagbárí gbé kalẹ̀ ìsìláàmù ò sí fagbárí gbé kalẹ̀ o kọ́ má bàa di pé ládàá padà wàá dẹ̀sẹ̀ mọ́ ọ lọ́wọ́ bákan náà sọ̀láàtù àrúgbà rẹ̀ fàhán ti kọ́bílẹ̀ láàṣì ká máa gbìyànjú láti máa kí ìrun wákà mẹ́rin síwájú ká tó ká sí orí ń bẹ́ẹ̀ gan iṣẹ́ kékeré ni èmi sì gba aládá tó pọ̀ ń bẹ́ẹ̀ ànábì àmúṣà aláṣán pé wáṣí mọ̀ lọ́ọ̀hìn mọ́ra àná kọ́lọ́n kó bá ń kí ọmọ ẹ̀dá kan sọ́dọ̀ kọ́bílẹ̀ láàṣì àrùbà tó kí ìrun wákà mẹ́rin síwájú kó tó kí ìrun àṣẹ́dù afáàrẹ àbúdáwùdà tó mi ló gbé àdísí náà jáde tàbí bá ìjẹ́ ló jẹ̀kọ́ lálàáfíà ọ̀tẹ̀kùnù làwùbá rẹ̀ kà á ti bìtẹ̀ sílẹ̀ mọ́tẹ́yìn tí ọba kí wọn ká mẹ́rin yẹn sálámọ̀ méjì ni ó bá dáadáa nínú aṣọ ìwọ̀kọ́ bẹ̀rẹ̀ ẹ̀kọ́ ọmọ nígbà bá pè wọn aṣọ ìtẹ̀ síwájú kó tó ṣèkọ́ ọmọ ẹni ìlàyé rẹ̀ sí wa ìyá dàtí mọ̀rí kí ọmọ lọ bá láàárẹ̀ wò lára iṣẹ́ kékeré ni tí yóò sì gbà lára tó pọ̀ lọ́dọ̀ ọlọ́run ànábì Muhammad sallallahu alaihi wasallam pé mọ̀nà àdàmọ̀rí ìdọ́ ẹni yóò tó ba? lọ bá láàárẹ̀ wò láàmì yẹn zálẹ̀ fi ṣe ìfàtìlẹ́nà irú ẹni bẹ́ẹ̀ kò yẹ kó wò lẹ́nu tó yẹ pé ń bẹ ní ẹ̀bá àlùjẹ́nà kí ìlàyà Rasulullah wa ma khifatal janna wọ́n bí ànábì àwọn sọ́lá pípé kí là ń pè ní ẹ̀bá àlùjẹ́nà yìí ànábì sọ pé jẹ̀ náà ha ìyẹ́ rẹ̀ ni o ìyẹ́ àlùjẹ́nà ìyẹ́ rẹ̀ ìyẹn apá àlùjẹ́nà iná ẹ̀ lọ́wà òye sẹ́kfù lákàṣẹ̀ bẹ̀ wọ́n ní alifa malakin ẹni tó bá tó wá lọ náà àdìsí tó gún un táfà àtúmìdì gbé jáde ntì àdìsí àkọ́kọ́ yẹn àfa mùsùlùmí ló gbóhùn jáde àmọ́ àdìsí àfa àtúmìdì gbà wá tálíbánibà àjẹ́ ní òtẹ̀kọ́ lálàáfíà àwọn màláìka seventy thousand ni wọ́n máa wá foríjì fún tọ̀ ẹjá dónímọ̀ táwọn ọmọ ìyá bá sáré ẹjá lọ sàbẹ̀wò wọn kásì sàdúrà fún wọn bákan náà gbogbo ìgbà yóò téèyàn bá jẹ́ nìkan tó yẹ pé ń ṣe àtúnṣe láàrin àwọn èèyàn oore tó pọ̀ ni ọlọ́run bá sọ pé láàárọ̀ fi kẹsí rí ní nàìjíríà hàn kò sí oore tó pọ̀ fún yìí níbi àwọn ọ̀rọ̀ tẹ́ ń sọ kẹ́lẹ́kẹ́lẹ́ àwọn èyí tó jẹ́ oore tó pọ̀ ń bẹ̀ sí ìlànà ní àmọ̀ràn sọ́dọ̀kọ̀ àfihàn bá ń pàṣẹ pé káwọn èèyàn ṣe sàárà káwọn èèyàn máa kí wọn máa máa ṣe sàárà fáwọn èèyàn àwọn máa rò òfin tàbí káwọn si bá ṣe dáadáa àwọn islah ìbáyìí náà tàbí tó yẹ pé ọ̀rọ̀ kẹ́lẹ́kẹ́lẹ́ rẹ̀ ti ń sọ ìfi ń ṣàtúnṣe láàrin àwọn èèyàn ni àwọn ọ̀rọ̀ kẹ́lẹ́kẹ́lẹ́ yìí ọ̀fẹ́ jẹ́ kẹ́nìkan máa ṣe kó máa ṣe sàárà kó mójútó sàárà dáadáa ọwá gbẹnu sí létí ẹ̀kọ́ máa ṣe sàárà tó yẹ sàárà ni ọbẹ̀ sí sọ kẹ́lẹ́kẹ́lẹ́ ẹ̀dọ́gbẹ̀ máa ṣe sàárà tó yẹ sàárà tẹ́ ń wò ní ẹ máa ń pa àdéhùn ẹ máa ń pa àdéhùn ni gẹ́gẹ́ bí orí sí máa ń poró náà ẹ máa ṣe sàárà lóòótọ́ wọn bíi pé kí fi sàárà mo tọ́ lálágbára ni kì í ṣe kíkọ́ nìkan wọn fún yìí máa ṣe kìrìgánà ọ̀rọ̀ kẹ́lẹ́kẹ́lẹ́ ọ̀lẹ́ ń sọ ọlọ́run ti sọ̀rọ̀ lórí rẹ̀ o pé ẹni tí bá ń sọ tó bá ń pàṣẹ kíkọ́ nìyẹn máa ṣe sàárà báyẹn so ọ̀rọ̀ kẹ́lẹ́kẹ́lẹ́ ti ẹ̀ dá tàbí tí pé ń pàṣẹ dáadáa pé ọmọ ìyá lọ́ọ́ rí ọmọ ìyá rẹ̀ yẹn lọ́wọ́ ó rí pé bàtà rẹ̀ ti jẹ́ ní tó bá sì lẹ̀ láìra bàtà fún tàbí à ah, àtúntò ìwọ̀ yóò dà ẹ̀rí pé fi wọ̀ yín hàn ní èlò jíǹde èlò pààrọ̀ rẹ̀ ń sọ kẹ́lẹ́kẹ́lẹ́ irú ẹni bẹ́ẹ̀ ọlọ́run bá ní pé inú iṣẹ́ tó dáa ní kẹ́lẹ́kẹ́lẹ́ tí ń sọ yẹn ọlọ́run bá nífẹ̀ẹ́ sí tàbí ń ṣàtúnṣe láàrin àwọn èèyàn ọmọ ìyá mi orí ẹni tẹ́jọ ń jẹ yìí àìsí máa ń sọ̀rọ̀ rí dáadáa fún mi o ìsọ báyìí ìsọ báyìí ìsọ báyìí ìsọ báyìí kò fẹ́ jẹ́ nìkejì ọgbọ́ ọba sọ́tẹ̀ nìkejì náà pé ah ìbò ìgbà ni ó sọ̀rọ̀ lẹ́ẹ̀kẹ́ ah ọkẹ̀ òwò pé ń bínú ni kò sí á bínú rẹ o tó bá gbóhun tí ń sọ fún mi ní fact ah, ṣètọ́n ló fẹ́ lọ́wọ́ sáàrin kẹ́lẹ́kẹ́lẹ́ níjọ́ sọ fáwọn méjèèjì irú ẹni bẹ́ẹ̀ ìsọ̀rọ̀ kẹ́lẹ́kẹ́lẹ́ yìí sọ̀rọ̀ tó burú ń bẹ̀ kódà láàdá tó pọ̀ ni so téèyàn bá jẹ́ nìkan tí ń ṣàtúnṣe láàrin àwọn èèyàn láti lọ inú iṣẹ́ kékeré ni téèyàn sì gbà lára lóun pọ̀pọ̀ lọ́dọ̀ ọlọ́wọ́n bá ẹ bá kẹ́ náà ẹni yóò ti bá ń sọ pé subhanallah walhamdulillah wala ilaha illallah wala akbar irú ẹni bẹ́ẹ̀ àníbi ni pé afdol shams ó ju bí ti bóun ṣe yọ lọ tí ẹ̀ bá lè máa sọ afáà mùsùlùmí bá dì sí jáde o bákan náà habu ahabulu kalami lọlọ àwọn ọ̀rọ̀ tó dáa kéèyàn máa sọ èèyàn máa gbà ládá lọ́dọ̀ ọlọ́run bákan náà kéèyàn jẹ́ nìkan tí pé yóò máa ka alukoran àwọn ọ̀rọ̀ tó dáa ni yóò sì máa gbà ládá lọ́dọ̀ ọlọ́run ọba sọ́dọ́kọ̀ tún jẹ́ àríyá kéèyàn máa ṣe sàárà èyí tó rí lópin nínú àwọn tó yẹ pé èèyàn jẹ́ nìkan tó yẹ pé èyí gbọ́dọ̀ rẹ lọ́dọ̀ ọlọ́run bá ní sọ̀láàtù arúgbà rẹ̀ kàrẹ́tì kọ́bìlà dórí arúgbà ọ̀rọ̀ àdáhà kéèyàn kí wọn rákà mẹ́rin síwájú ká tó kí dóò àti rákà mẹ́rin lẹ́yìn rẹ̀ ẹni bá lè máa dún ní mọ́ inú iṣẹ́ kékeré ní tíyẹn sì gbọ́dọ̀ rẹ tọ́pọ̀ lọ́dọ̀ lọ́run ìyá wa mú Habiba ìyàwó àníbi àwọn sàṣẹlá òun lọ sọ bó ń sọ náà bá sọ pé wọn ni hafadà rà arúgbà rẹ kàrẹ́tì kọ́bìlà dóò wà arúgbà rẹ àdáhà àrọ́mọ̀ òun lọ́wọ́ lànà ẹni yóò tọ́wọ́ mójútó rákà mẹ́rin síwájú ká tó kí dóò àti rákà mẹ́rin lẹ́yìn rẹ̀ ìwé ẹni bẹ́ẹ̀ ọlọ́run ọba ó ṣe iná ní ìwọ̀fún kọ́wọ̀ la ilaha illallah kí làwọn wá kí ah aka mẹ́rin ká tó kí zod aka mẹ́rin lẹ́yìn rẹ̀ tí yẹn bá lè máa mójútó harramallahu ala nar ọlọ́run ọba ó ṣe iná yóò ṣe ilé ìwọ̀fún tó ń kọ́wọ̀ afá àbúdá ọ̀dà tí mi ló gbé jáde o aka mẹ́rin yìí ká máa sálámà méjì ń bẹ́ òyìn pé aka méjì á sálámà aka méjì á sálámà láti máa ṣe ni àbẹ́ẹ̀ ní ta bá tó kí lórí ta aka méjì á sálámà aka méjì á sálámà bákan náà kéèyàn máa fún sálámù ká àti kéèyàn máa fáwọn yẹn lóúnjẹ àti kéèyàn máa ṣe kéèyàn mọ láì nínú àwọn iṣẹ́ tó lóore ni anábìà musa sanu adisi ahọ́ abdullahi musa lamba wa nínú yahudi pàtàkì tó gbọ́ islam yẹn tó padà dé mùsùlùmí tó jèrè méjì lọ́dọ̀ ọlọ́run ó nípa nàbí sọ pé ayọ́ na mo pe ẹyin yẹn asu salam ẹ máa fún sálámù ká o wàá tó imú tọ́ám ẹ sì máa fáwọn yẹn ní jíjẹ ọ̀sọ́lùbí lẹ́yìn ẹ sì máa kírun lóru náà sì nìyà nígbà táwọn yẹn bá sì sùn tadkhul jannata bisalam ẹ wà lùjẹ́nà ọlọ́run bá nírọ̀rùn ẹ wà lùjẹ́nà ọlọ́run bá nírọ̀rùn bákan náà at-tajdid khalfal mu'addin tí màá bá ń ṣe tí olùpẹ̀ ń bá ń pè wọn ká máa wí ká máa jẹ́ nìkan máa wí tí ń wí tó bá pè wọn dákàtọ̀ pé allahumma rabba hadhihi da'wati ẹni yóò tó bá sọ gbólóhùn yẹn lẹ́yìn ìgbà tí olùpẹ̀húnpẹ̀hún tán tí bá máa ń sọ hàlẹ́tìláhù ṣàfàhátì yawmal qiyamah ànábì sọ pé ìsìnkú ẹ̀mí ànábì ń bẹ lórí rẹ̀ tó bá jẹ́ wílà qiyamah ìjà máa dún ní nígbà wá ti pẹ̀hún tán ká máa sọ gbólóhùn yẹn allahumma rabba hadhihi ibi tó dé nìyẹn o innaka la tukhlifu al-mi'ad àdìsí ilé ìnà lálàáfíà àgbọ̀dọ̀ fi gbólóhùn yẹn kù alladhi wa'adtah òun níbẹ̀ lọ parí sí ànẹ́bí sọ pé ní ọba sọ hálẹ̀ tìlẹ̀ òṣàfàràtì yá ò mọ̀lẹ̀ kìyàmà ìsìnkpèmí ànẹ́bí ti jẹ́tọ̀ fún tọba jẹ́ wìlà kìyàmà ọlọ́njà wà ní ti ní àtànẹ́bí èmi àti yín tànẹ́bí ò sí pẹ́ rẹ̀ tọba jẹ́ wìlà kìyàmà ìsìnkpè wa náà ni pé afẹ́wà jẹ́nẹ̀ tẹ́lẹ̀ kó tó ga sí ọ̀rọ̀ wa fẹ́ já sílẹ̀ ọlọ́mọdé ọjà sílẹ̀ o tálẹ̀ gba àsìpẹ́ rẹ̀ nínú àwọn orílẹ̀ òkọlọ́nkọjá jọ wà nù wọn ká pọ̀ lẹ́yìn tí wọ́n máa ka Al-Qur'an tí wọ́n ìgbà náà sọ pé ọlọ́run bá sọ pé nílẹ̀ ní ètò lónìí kìtàbà lọ ẹni yóò ti bá ń ka tẹ́wọ́ ọlọ́run bá wà kọ́ ọmọ sọ̀lá ẹ̀ sì ń gbé ohun tó wà ń fọ́kù ó sì ná ní màwùsà pínlẹ̀ ọ̀hún nínú ohun tọ́rọ̀ bá jogún fún sí ìrọ̀rùn àlàníyà ní kọ̀kọ̀ àti gbangba òjò náà ti já ọ̀tà làtàbò ọ̀rọ̀ àwọn ẹni bẹ́ẹ̀ wọ́n rin kan ọjà lọ́dọ̀ ọlọ́run ọba yóò gba ládàkẹ́ wàlẹ̀ hasanatu bi aṣọ ọ̀mùtàlẹ́hà ládàkẹ́ yóò wá padà di ìlọ́po mẹ́wàá àdẹ́bẹ̀ ń pè láhà kò ń sọ pé alif harfu ni o alif lamim pé arafi ni o wàláàkì ṣùgbọ́n alif harfu ni wàlám harfu ni àti mim harfu ni tí wọ́n rìn pé alif ládá mẹ́wàá lam ládá mẹ́wàá mim ládá mẹ́wàá tàbá kàlùkọ́ ń dáadáa òbí ládàá ó sì pọ̀ tó bákan náà lè kí sáwọn mi dé kiri láì tàn án àlà ká jẹ́ nìkan tó yẹ pé ká kéèyàn lè bá gbalada lọ́dọ̀ ọlọ́wọ́n ọba ànábì àwọn sàṣàṣọ náà kẹpẹ aláwọ ní bí òkun bí khairi a'malikum tẹ wàá jẹ júwe fún iṣẹ́ yín tó lóore jù lọ́dọ̀ ọlọ́run wà síká àyíndà malikikum tó sì mọ kẹgbà lọ́dọ̀ olùrẹ yín lọ́dọ̀ olùkápálẹ yín lórí wàgùfà àhàfìdà àrẹyà àtìkùn yóò sì gbé yín ga níbi àjùlọ yín wọ̀kẹ́ ìwé lákùnrin ní ìrùnfáàkì dáàbì wọ̀lùfí dọ́ ó tún lóore fún kódà ó tún lóore ju fún yín kẹlẹ́yìn ọ̀pàdé ọ̀tá yín fọ̀tẹ́dẹ̀gbà náà kọ̀ọ̀kan wọ̀yẹ́dẹ̀gbà náà kọ̀ọ̀kan tẹ́wàá sọ pé ń jà bí wọ́n ti ń bẹ yín lórí lẹ́yìn náà ń bẹ wọn lórí gbólóhùn kí ni wá ní nǹkan náà àwọn sáré sọ pé ìyá rẹ bí kọ́ọ̀dù bálà kọ́ wa ní nǹkan náà lẹ́sọ pé dékè ń ni wọ́n jẹ́ nǹkan tí kúté ìbá kékeré ni èyí sì gbà dáadáa tó pọ̀ níwájú ọlọ́run afáàtì mi ló gbàdé sí nàìjáde bí ìlà sì dúró lónìí àwọn nǹkan tá a sọ yẹn jáde ní mọ́ pàápàá jùlọ bàbá àsìkò tó tókù tí ramadan parí kábínì máa ga káyè bàbá aládá lọ́dọ̀ ọlọ́run abẹ́lọ́run kọ́lọ́mbà ojú wúlò fún wa أقول قولي هذا وأستغفر الله لي ولكم ولسائر المسلمين إنه هو الغفور الرحيم